Why are you trying so hard to fit in when you are born to stand out? A daughter Odun the movie that is produced and directed by one of the Ogbonge guru for theater industry. As them the Samalawisam say, whatever what's doing is what's doing well well. Ogbonge Afis Abiodun where everybody for theater industry they call him Owo or Popsi na him be the producer and director of this fantastic movie wey arc tv tanda dey for their location so as to come the sambala wise all of our loved ones waiting the shele for this location as we dey for omole phase two on the set of adota odun una go see am wit una korokoro eye different different ogbonge actor and actresses wey them gada day to do this ogbonge movie such as odunlade adekola jumoke odetola afis oyetoro omobonike benson Martin, Afeez Abiodun Owo himself, and Mide Martins. Babatunde Usman, where everybody dey sambalawize him Okele, Kiitan, Jamiu Aziz. Omotayo Amokade Ijebu himself, Shoneye Olamilekan, Azizat Shoromu, Adeyemo Seliat, Anita, Esheteram Eshetiram. Asa the Sambalawaisam say one tree no go fit make forest. That is why a feast or what Popsy himself get in his own crew where they dem that day for him back where they make this production of Adota Odun dey go scenery where My country P making a try go look for Emo with Boli. Come the Sambalawaisam put for inside belle as ARC TV Jolly Entertainment go the Sambalawise una for the behind the scene of Adota ọdún. Hello, good morning. How are you? want to put this work into your hands, Almighty God, be with us. Give us the necessary wisdom and knowledge. Enhance our creativity. At the end of the day, let's have every cause to happily say thank you, God, because you have been with us, you are with us, and we continue to be with us. Amen. And last minute we have faith. Amen. Iṣẹ́ yá. Sam. Ẹ gbọ́dọ̀ gbọ́ Okay, rolling. Action! Um, hi, I'm una My name is Yetunde Barnabas Olayinka. So we dey for this set. The title of the movie na Adota Odun. This movie now, um popsi you all know him as afeez abiodun owo na im beta and una know say any job where this man do Not be ordinary job now won't get. my name na akinbayo daytona anita popularly known as kofi and my people too dey call me a kudu any for wey na like wey na and um, we dey um, on set of Àádọ́ta Ọdún, produced and, direct, and directed by Afis Owo. Um, we call you Popsi. Una well done. My name is Shunaya Olamilekan, aka Papa Shop. And we did on the set of um, Àádọ́ta Ọdún, produced and directed by Afis Owo Abiodun. And for this one, me, I did play the character of Brotimi, uh, one of the sons of uh, Papa will get money. Báwo lẹ ti wá sí? Báwo lẹ ti sí? Ó ní ní síbáyì, ayé wọn lẹ lọ, òkú lẹ kó padà wálé. Ẹ eh, báwo lẹ. Action báwo lẹ ti wá sí nígbà tẹ́ fẹ́ jáde lálẹ́ àná tẹ́ mọ̀ páyé wọn lẹ kó lọ àwọn òkú lẹ kó wálé báyìí nìsín ọmọ méjì báwo lẹ ti ṣe gangan náà ah, kò dára ọmọ méjì lẹ́ẹ̀kan náà láì ṣe pọ́tà kí fìs kó jábá bí kí o kan. My name na Mrs. Adeyemo Sailat Adebowale. Um, I'm the uh, film actress <laughs> and we did the set of Adota Odun a, movie by Afis Abiodun. Uh, for this movie, we plenty for here, oh. and this movie will blow, it do well. Uh, you go enjoy am when you watch am. Just watch am. Until I did there, Adébọ̀wá said I did there, His neighbor never did there, Afis or Owo himself did there, Olamilekan show, uh, know, Olaniye. We plenty, we plenty. Itunu Jùmọ̀kẹ́ Adétọ́lá, see na, see cast.

My name na Hafiz Oyetoro, aka Saka. I dey on set of Àádọ́ta Ọdún by Hafiz Owo. Iná ọmọ o, name na uh, Olorunsimilin Kola Olaoluwa Kytun, popularly known as Kytun Kola. I'm an actress, I'm a businesswoman. I rose for market, I said before, and I did Hi guys, my name is Nairobi Olanina, and I'm an Nollywood actress. And I'm part of the daughters on set on this particular project. It's a very good movie. Now go enjoy and if go watch and if you don't come out, I beg. Hello guys, uh, my name is Jamie I'm the actor, I've been producer, and um, I've been entertainer in general. And I'm right here on set of the movie titled um, Our Daughter by the city Kyolopolo himself. You all know Afiz Master. Produce, written, and directed by Save Your Problems. A lot of you. I'm glad to be here. Tí wọ́n bá rí ìrìn àti ọ̀rọ̀ ní máa tó wá lọ́wọ́, ọ̀rọ̀ máa tó wípé ẹyẹ nìdùnnú ọmọ nìdùnnú ọkọ ọmọ mi nìdùnnú àwọn ọmọ ọmọ mi nìdùnnú nígbà tí èèyàn ní pẹ̀lú omi kí ló lè dé ìlú ní máa yọ̀ ẹ mọ̀ pé kéèyàn bá ronú ní gbogbo ìgbà ìwé nípa máa ń jẹ́ kéèyàn ó ìròyìn máa ń jẹ́ pé ọmọdé ilé yìí ẹlòmíì wàá pàdé ẹ̀ báyìí ó máa ti gbẹ̀ báyìí kí ó túmọ̀ pé éjò ìsìn ní ìròyìn ọlọ́run ìpàdé ìgbà wà lọ́wọ́.

Oluwatoyin and we dey brother here where we dey shoot one movie. The title na Arota Ojo. Ah, this film wey we dey shoot, I dey play the role of a rich man doctor. wey be say my papa get plenty children, e come born, e come plenty, e no come see our own thing. But make I no talk too much about this movie. Abeg, if this movie come out, my people, if you no watch this movie, Johnny Long. Uh, eh, good day, everybody. Uh, my name is uh, eh, Babatunde Usman, aka Okele. As you can see, you see my dressing. I know I'm not supposed to introduce myself because my costume don't introduce me already. <laughs> Ẹ wo, nígbà tí kókó bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ ọmọ, bẹ̀rẹ̀ sí láwọn jẹ, bẹ̀rẹ̀ sí láwọn jẹ, ikú tó wá gba transfer, ó kàn lọ sórí àwọn ọmọ gangan. Wọ́n rò pé ah, irú kí n dobi lè ṣé kú tó wá bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ tó láwọn jẹ bẹ́ẹ̀ tó ti wá fọ́ sórí ọmọ ṣé àwọn pé tó bá yá tí kú bá pa gbogbo wọn tán tí ò bá rí èèyàn kankan pamọ́ ṣé àwọn gbọ́dọ̀ yìí ló ń bọ̀ inú ẹ̀yìn àgbàlagbà báyìí ó lè fọwọ́ sọ́dọ̀ yìí. torí ọ̀rọ̀ gidi ló sọ ọlọ́run ní pa làákàyè wa rẹ̀ àmì àṣẹ dàrí ni nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ làákàyè jáde jáde dáadáa ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ni ọ̀rọ̀ ànílàákàyè ni wọ́n fi parí ẹ̀ ó ti máa wọ bàbá wa tí. ìtòlẹ́ wáyé pé onílàákàyè ni nígbà tí orí wípé àwọn ọmọ ọ̀gá àwọn ọmọ ọmọ ọ̀gá àwọn ọmọ ìlú ìsìn gbogbo nǹkan ṣẹlẹ̀ sí i wọ́n ti pé dúdú dúdú ni wọ́n. àwọn pupa náà wọ́n wà. àwọn àwọn àwọn iṣẹ́ àwọn iṣẹ́ àwọn obìnrin àwọn kan kan tí wọ́n pupa díẹ̀ díẹ̀ yẹn àṣàwọ̀ ni tó yẹ irú ikú báyẹn bá tiẹ̀ fẹ́ wọlé rárá rárá kó tẹ̀ tó wọlé rárá akọ́kọ́ akọ́kọ́ kànlẹ̀kùn lẹ́nu géètì nígbà tó bá máa fi mú ẹni tó wà lẹ́nu géètì àwa tá a wà ńlé nínú ilé àwa ti gba ojú wíńdò jáde sẹ́yìn lọ́hùn. That Abisawa is a very good actor, very good director, very good person, very good in every aspect. Mm. That's what I can say. Uh, uh, for this job, for this production, I be one of your pikin friend wey you come like and as per girl wey wey jam me sef come like my friend popsi for dis set so na my role be dat. ẹ jọ ta o quiet and action. Ọmọ ọlọ́mọ lọ́rùn. Ọmọ ọlọ́mọ fún mi ní kí ló ń ṣe. àṣẹ ọpẹ oní class fún bàbá mi. kí ni calm down. ó wò ó pé bá ṣe best oní pàdé náà. kò ní dáfáyé best ah, orí ẹ̀ ò pé mi. Ah! The movie will soon come out. So by the time when this movie come out, may that go you to go watch out. Um, this job, na job way, if you come out, we go scatter everywhere. A mind blowing job. So much intrigue and suspense stay there. We get cast, we don't get cast, we be like our house. Um, I play the role of Sir White, uh, the driver to landlord. Okele! Okele! ọmọ ẹ lọ́wọ́ yìí géètì lọ́kọ́ yé tí. Ah, In house, uh, Chief is uh, a very rich man. He has a lot of money and uh, children. He also has domestic staff. So Sir White is a domestic star. You have uh, a great man, cool, plenty of them for inside the house. I, I think on set of the movie titled I Just How to produced by Hafiz from FC. And the idea like this so you know it's like things I did before I'll be somebody acts right now. Um, Uh, my papa for this movie, he gets me like many children, but I'm fortunate to be the number. like, my left, you all know now. So, and I be the second son. I'm on set of uh, Adota Odun, uh, which is directed by Hafiz Abiodun Siriki Olopolo. As you can see, I play uh, <laughs> the same gate man. Uh, I play uh, Okele. And you see my uh, elder oga, Baba White, I be driver. Thank you.

for the for the set ẹ if you come out if you come out ah ẹ ma ọdọ. Okay, my name is Oluwa Kemi, aka um, Jamufu, and um, I'm on the set of um, Adota Odorubu. ọ̀gá torí ọjọ́ ẹtí ń bínú mi ẹ sí wàhálà yẹn ara yẹ. ṣé kí And I'm playing the character of a uh, chief cook. You know, my office is in the kitchen. <laughs> so you can imagine what I'm going to be cooking. My beautiful people. And so now here I dey oh. As you all know me, I'm Kafayat Bolokemi, Mother's Glam on IG. So we are here dey cook one both. ogbonge movie wey una go like die. This one na ah, Adota Odu So as driver, uh, Sir White get opportunity to know some things about Oga, but very little. However, Oga get plenty plenty secret wey no wey nobody know. àwọn ọmọ mi nìyẹn ẹ eh, babs ni wọ́n máa ń pè mí yes. Ah! Iná o! Yé yé yé yé yé You Hey, white white whitey, whitey, come back now you. You kí ló ń ṣe you know. iná mi iná mi you know. mi. wo wo fara you know. burúkú balẹ̀ èmi kankan you know. ń jó mi dé you know. mi ti bá da you know. ìsìn ẹ lórí ó you know. bẹ́ẹ̀ ṣé orí ló you know. ni ẹ jẹ́ kí n farabalẹ̀ àlàyé nǹkan kan ṣe mí fún ẹ báyìí èmi kan ló pè mí sí ó ní àwọn ọmọ mi ní ibi tí wọ́n ti ń drive lọ pé gbogbo wọn ní accident kọ́kọ́rọ́ mọ́tò bẹ́ẹ̀ lè wò bẹ́ẹ̀ lè wò kọ́kọ́rọ́ yìí wáyé wáyé wáyé wáyé tó ma tó ma o ti fọ mọ́tò láàárọ̀ yìí o ti fọ mọ́tò láàárọ̀ yìí. ẹ kọ́kọ́rọ́ wà lápò mi. ẹ ẹ kó. and all the problems wey dey happen for oga family. Uh, What no know, no know wetin cause am. Everybody just dey play am By the time this uh, film comot for film cinema and for anywhere wey e comot, people go like am because uh, the, the statement wey the film wan make be say no be all the people wey we see no be them get good heart. my name na ademola onitiri na me be the sound record the sunday set so if this movie don come out my people Make sure so you watch this movie. Enjoy. Uh, my name is Joshua Patagi. For this production, the lightning. I thought uh, uh, you know the meaning of uh, lightning. Now we dey make everything dey charam charam. You understand? We dey get light, we dey find well well. Yeah, good day My name na Taiwo Dabilare, known as Lighter. I'm a the set of Adota Odu, directed by Afiz Owo. Abiodun. So for this production, uh, Odun is a one of kind uh, because when my boss uh, Afisi uh, uh Afisi Owo said he killed àwọn ọlọ́pàá as we call him. When he sent me this script, he say, "Okay, Messi, they used to call me Okemesi because I come from Okemesi. Okay, Messi, I want you to go through this script and tell me what you see." Yeah, like I said earlier, I'm part of the daughters, I'm part of the children. and we've got a lot of beautiful cast. Every one of us, every one of us, we all acted wonder. Yeah. Right. Yeah. So, taking so going there. Yes, yes. I'm going to my name is Ratsumi. Okay. I'm Zupe. I'm okay with you. You know, because I'm not. I get that idea. I get that idea. Okay. so kò dẹ́ni tí ò mọ sórí ya a ti mọ̀ a ti mọ̀. now nisin nínú story first birthday ta kọ́kọ́ rí nínú fíìmù so planning ẹ̀ lélẹ̀. I am sorry even if you should offer me 15 million to quit this job. I am not quitting because I have come <laughs> e don tey so i no fit quote not over fifty million nah nah nah nah nah maybe if you have said this like um some 10 15 years ago but not now nah nah nah nah me sef i don dey ask for love character if you see me for love character you go know say hey, i be fine body i go i go kid na na true. and for every part you choose in life, um, you actually get to a point that you will feel like you want to do. up. So I've had some challenges. Maybe say I don't already know up my mind, say I won't But anytime I remember how far I have come, then the time, the effort I have invested in this career that is like the biggest motivation for me not even Àṣọ plé bẹ́ẹ̀ yẹn bọ̀ àwọn òpó káàdì bíbà ikú là ń kó omi. Okay, my first advice to anybody I wish to become a mentor. Number one, um, they should be so certain that they really have passion for this job. Because um, in the journey of um, this acting stuff, they would actually get to a stage whereby they would face a lot of challenges that would make them want to give up. But once you have passion and you have determination, you keep pushing. I want them to have it at the back of their, of their mind that nothing good comes easily, as I've said earlier. And um, a room wasn't built in a day. They should be determined. They should remain focused. They should um, have perseverance and they should be prayerful. With God and determination, they will get there. All the, no we say all the rich people bad, but uh, e say plenty of them, plenty plenty. You get one corner corner thing wey behind them. And sometimes you can come to the come feel say when something happen when you dey do something today tomorrow the repercussion dey always come to to do something like that so that's all about the faith. Uh, lémi àti ẹ dádì ó ti yé mi kò sí wàhálà gbogbo tó máa gbó báyìí ó yọ pẹ̀lú ọbẹ̀ ni gbáà ariwo kẹ wọ́n This movie, hmm, uh, I did play the character of Tunrayo Or this set, uh, and so far I did enjoy it. I did enjoy the character. I did enjoy the story of the main thing. And um, I would like to tell you that this kind of thing now once in a while they come up. We, we are from we say it together. He come from my mother's side He the same. come with me theater together. So, very dedicated, very creative, and um, and for this one i play the king. the man get plenty children and they fine well well like all the children they make sense make una no worry i no want to you know learn too much when the movie come out abeg you can watch and i go understand wetin i dey talk. okay Google. ala mọ̀ birthday daddy is coming very soon so i have been thinking For dey mọ̀ pé ó yẹ ká tó special so owó from history dájọ́ kì í ṣe birthday ẹnu náà so àwọn olóògùn to wẹ́ láti tó surprise wọn like a surprise package so bóyá kò máa tàn wọn lọ sí hòtẹ́ẹ̀lì pé òkè wá lọ jẹun a gbé wọn jáde ọ̀bọ̀yé mi nìkan ni màá tẹ̀lé wọn tó má kàn débẹ̀ wọn kàn bá everybody ni. when the movie come out abeg you una watch and una go understand wetin i dey talk mm, i still remember your girl Yetunde Barnabas online. That Abisa was a very good actor, very good director, very good person. It's very good in every aspect. Mm. That's what I can say. But a uh, good spirit knows me no. Abis, least Seri P Olokun, no dey do no dey do anyhow movie. As I go through it, I know say na bad. So I think I think for here a lot of actors. do Eh, ọ̀dọ̀ Adékọ́lá Ṣóọ̀lá Ọlámilékan Ìjẹ̀bú Òkèlè mi Daymat everybody dey full dis place pẹ̀lẹ́kẹ̀tẹ̀. ọ̀ṣọ́ ọ̀ṣọ́ mọ̀ ń máa ṣọ̀yìn. abeg my people, make una dey watch actv o if you no watch am hmm, make i no talk wetin go happen but abeg dey watch am so you go dey see everything wey dey happen for your environment i love you my pipo. afis owo na di good person to me di good individual oh, thank you very much because i dey always dey serious with my job man eh, i dey always dey focused when i dey work i no dey try make any mistakes wey go wey go come be wetin i go come dey regret ah no. ẹ mọ̀ pé téèyàn bá ronú ní gbogbo ìgbà ìròyìn kan máa ń jẹ́ kéèyàn ó We get Odunlade Adekola. We get Jumoke Odetola. We get uh, myself. We get Jami Aziz. We get Adeni Johnson. We get Seilat. We get Itunu. We get Yetunde Barnabas. We get Irobodi Olaniyo. And so many fantastic people who dey fit interpret their role. Guys, if this one comot, go watch am. You no go regret am. If you regret am, hacked my Instagram account. Hey, a lot of things we have to talk about. Um, but number one thing we have to talk right now is say, uh, a man in uh, integrity. And a man will be saying, won't make it better for every other person right now. A man will be saying, he will tell you the right thing at the right time to do. He'll be saying one is and collect something from you. He just won't make it better i don't produce one and i sure say people wey they see me now go don't know say now. me gangan gangan dey on set ọmọbọdé kẹgbẹ ẹsìn ọmọbọdé ti yẹ ìtọ́jú the children you never watch that film you watch am still dey youtube. my name is na ashimi asis babatunde uh, i'm a director of photography and dop here. ẹ̀yin ogun ẹ̀yin ogun àwa tó bọ̀ la mọ́ra wa àmọ́ bá a bá sọ fáwa tá a gọ̀ yóò dìjà àti ọ̀gbọ́dọ̀ fi lè dàbí kan bá mi kú tí màá ẹsẹ̀ ká òbí mi ló dá gbogbo fún sí. The film you dey na time film Àádọ́ta ọdún abeg people if the film is out help us watch it. Number of hello ta ni mò ń bá sọ̀rọ̀ yìí yes Babalọlá babs náà ló ń bá yín sọ̀rọ̀ ẹ accident mo ti mọ̀ náà mo ti mọ̀ mo ò pé mo ti pẹ́ kí tó tẹ̀sí tó bá ti dún àìpé ah, náà tí mo wọlé bọ̀ sí. so mi ò lè fẹ́ràn kọ́ bẹ́ẹ̀ tí o jẹ́ kí n fi máa lọ kọ́lọ̀ má jẹ́ ká sórí lápò. kí ni ṣóun pé kò sí problem. wọ́n máa ràn mí lẹ́jọ́ ah, kò sí ó ṣàti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lísì. so ẹ gbé káyìn lọ bí o gbé lọ́jọ́ ní traffic. òun ni màá lọ́ọ̀sì tó má rò mí lẹ́jọ́ o ti há o bá máa há o ti ẹ̀ gbọ́ ìkan lára ah, mọ́tò o mi. ò lè gé torí traffic báyìí máa gbé ó ti yẹ ń sìn òun rẹ̀. Ah, ok ibi tó ka mọ́ nìyẹn ó tó ó tó. Bọ́tà So the NSA won't give you provide no more. Okay. So no like it. No buy. Wọ́n kọjá la yà. Ìfúnni ẹgbẹ́ gbé mọ́tò. Ó ní pé bó ṣe ń lọ rẹ̀. No, gbé mọ́tò. Báyìí ni ìfẹ́ mi kí ló lọ torí ìta. Wá ṣe ìjà lọ straight. Ẹyin rẹ̀ òun lọ báyìí lọ́wọ́ mọ̀ pé gbogbo ẹ̀rọ kan tí ní pé ó lọ ní kọ́mpáì. Láti lọ gbé tó nígbà tó wà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nígbà tó kàn já padà straight. The NSA. Roll it so I táìmì yẹn kì you. now, i say if I never hear about RTV, Jolene Entertainment I never hear about better thing So make una dey watch ACTV Jolly Entertainment. Make una dey watch ACTV. My make una dey watch ACTV. ACTV Jolly Entertainment.